وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجا وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيباً عباد الله واعلموا أنه من سنن الله سبحانه وتعالى الكونية أن يبتلي الناس بأي بلاء يريده سبحانه وتعالى فيجعله كفارة لعباده المؤمنين كيف لا قد صح عن رسول الله صلى الله عليه وسلم من حديث محمود ابن اللبيد وقد اختلف العلم في سماعه عن رسول الله صلى الله عليه وسلم لأنه ثبت أنه رأى رسول الله صلى الله عليه وسلم لكنه صغير ولكن قد جاء هذه قد جاءت هذه الرواية عن طريق أنس بن مالك بإسناد حسن كما جاء في السنن امام الترمذي فقال رسول الله صلى الله عليه وسلم إذا أراد الله بقوم خيرا ابتلاهم أو إذا أحب الله قوما ابتلاهم فمن صبر فله الصبر ومن جزع فله الجزع كيف لا ما يزال ربنا سبحانه وتعالى يبتلي عباده المؤمنين حتى يس حتى يمشي أحدهم على وجه الأرض وليس عليه خطيئة وكذلك رسول الله صلى الله عليه وسلم بين لنا أن أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل يبتلى الرجل على حسب دينه فإن كان في دينه صلابة زيد في بلائه وإن كان في دينه رقة خفف عنه كذلك جاء رسول الله صلى الله عليه وسلم من حديث أبي هريرة رضي الله عنه وارضاه قال قال رسول الله صلى الله عليه وسلم من أراد من ومن يريد الله به خيرا يصب منه كذلك من حديث أم المؤمنين عائشة رضي الله عنها وارضاها ومن حديث أبي سيد الخدري رضي الله عن الجميع وأرضاهم أجمعين عباد الله ولكن ما هذا لا بد أن نبين لنا ما قد أثبتنا لنا رسول الله صلى الله عليه وسلم في أن الله سبحانه وتعالى كتب الشهادة لكل رجل مؤمن مات مبطونا أو مات متعونا لذلك صح عن رسول الله صلى الله عليه وسلم في المسند عندما محمد رحمه الله تعالى رحمة واسعة من حديث أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فناو أمتي بالطعن والطاعون قالوا يا رسول الله الحديث فقال يفعل صلى الله عليه وسلم مسلمي أطوالي كي كاتجر فان النبي صلى الله عليه وسلم أن تنجب ما جاك يفمقوا ربنا سلكون كي النبي بني سلكون لاري أتي علي أتي الصحابة dákun kí àwọn náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam níjọba alikiyama ẹ̀yọ́ ọmọ ìyànú ẹ̀sìn mò ń fi àsìkò yìí rán àmì létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí mo ṣe rán iná létí ìbẹ̀rù rẹ̀ à ń tọkàn èso rẹ̀ bẹ̀ kọjá mi àtẹ̀yìn ká lè bẹ̀rù ẹ̀ ń bẹ̀rù tòótọ́ kó sì di alẹ́ ìpáyà rẹ̀ nípáyà tòótọ́ òun náà lè jẹ́ ọ̀rùn bẹ́ẹ̀ fún wa kọjọ́ kọ́dàkùn kó lù àfún ìyẹnu rẹ̀ bákan náà ní ìjẹ́jọ́ à ń bá ọ̀rọ̀ bọ̀ lórí àwọn wàhálà tí máa ń fa ìbínú Allah subhanahu wa ta'ala lórílẹ̀ tọ́wọ́ ajẹ́ yí pé oríṣiríṣi àwọn wàhálà nínú ìran àárẹ̀ tẹ́tí ọgbọ̀rí yóò máa tibẹ̀ jáde asọ́lé ní ìjẹ́ ẹ̀dógún àtúnsọ náà ní ìjẹjọ ṣùgbọ́n lẹ́nu insha Allah ta'ala àwọn kankan bẹ tí ọfẹ́ lọ́lù níbi àlámárì àwa afẹ́ máa fi ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam afẹ́ máa fi fọ́ ní kọ̀ọ̀kan àkọ́kọ́ ajẹ́ká gbọ́yé wípé ẹsẹ̀ tọ́mà nábì ádámà bá a máa fa ìbínú Allah subhanahu wa ta'ala lórílẹ̀ yóò fi àjàkálẹ̀ àrùn bá wọn wí gbèsè wọn àdìsí abdullahi bin umar tààtú ní ìjẹ̀ẹ́dógún àtútúrú ẹ̀ ń bẹ̀ níjẹjọ bákan náà àwọn hadith mi náà wá wípé allah subhanahu wa ta'ala kọ́dà ahadith ń para ntú àyà náà ni wípé a'udhu billahi minash shaitani rajim zuhara alfasadu fil barri wal bahr bima kasabati aydin nas liudhiqahum ba'da ma amilu la'allahum yarji'un Allah subhanahu wa ta'ala ọwọ́ ń bá ní fiyansa salam clear alamari ṣùgbọ́n ìpìlẹ̀ kan wá wà fún àwa mùsùlùmí tó jẹ́ pé àwa la lè gbọ́yé kí náà nìpìlẹ̀ náà Allah subhanahu wa ta'ala ó lè fi ààrẹ ṣe èèyàn tó jẹ́ wípé kìí ṣe wípé àtọ́fà àwọn èèyàn kan ni yóò kàn fi ààrẹ sí mùsùlùmí ṣùgbọ́n àti gbọ́ yọ́sọ̀ sàṣálàm wípé a fẹ́ mẹ́yàtọ̀ láàrin àjàkálẹ̀ àrùn a sì fẹ́ mẹ́yàtọ̀ láàrin pé ààrẹ dé tí àjàkálẹ̀ àrùn náà bá dé kí ni ti máa ń fà tí n ta bá rí nǹkan ti máa ń fà tẹ́yìn bó ni mùsùlùmí ó ṣe yọ ń bẹ̀ naam anabi sallallahu alayhi wa sallam nígbà tí a yà sọ̀kalẹ̀ fún wípé a'udhu billahi minash shaitanir rajim man ya'mal su'an yujza bihi man ya'mal su'an yujza bihi gbogbo ẹnikẹ́ni tó bá ṣe àìdá kò lè gbéra ayayi ọbẹ̀ àwọn sọ̀hábà lẹ́rù wọ́n sì ń padà ń lọ́gun sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam pé ọgbọ́n olè yẹn wá fẹ́ dáńbélé débi pé Abubakar ọmọ mọ́ bẹ́sàm lérè wípé ayayi ayayi mamasini amsa wa ni fọkàn rẹ balẹ̀ eré abubakar alam takum tamrod alam takum tahzan fabi hada tujzaun ṣe bí ààrẹ máa ṣe ọ oníbẹ̀ẹ́ni ṣe bí ìbànújẹ́ máa débọ̀ ń gbà mí oníbẹ̀ẹ́ni láàrin méjèèjì náà ó níbi tẹ́ ẹ bá ti rìn torí mi ń bẹ níbi tọ́lọ ni ẹ mẹ́sẹ̀ ibi wọn ti ń ba yín parẹ́ padà náà nù àìlè bọ́npa ẹ sàṣà rẹ láyé ẹ sì ní tí ọba yìí ló jẹ kọ́dà kọ́mọ̀jẹ̀ pé ìlẹ̀ sí sábàbí rẹ̀ ìpín tẹ́yìn mùsùlùmí ọmọ pín bẹ̀ oríire ni ọmọ jẹ fún yín ó lè jẹ́ nira o lójú yín bì ṣùgbọ́n wọ́n ń ba yín fi pamọ́ fún tàlìkì kọ́dà àtúnyẹ̀ ìrọ̀rùn sàṣà wípé máa yusibu muslima min nasabin kò sí nǹkankan tí ó bá mú mùsùlùmí nínú ìdààmú kan tàbí ìfòòró kan àbí tó ní wàlà hammin kódà wàlà hazanin kó jẹ́ ìbànújẹ́ ẹnu ẹ̀mí tàbí tí èèyàn ń bẹ̀rù pa ah, ìsìnfẹ̀ká burúkú yóò ṣẹlẹ̀ sí mi o ìfẹ̀kọ́ ṣẹlẹ̀ sáwọn èèyàn o tàbí ìbànújẹ́ kan tó ti dé báyàn àfi kí Allah subhanahu wa ta'ala kó máa bá fi ìnira tí ń rìn máa bá fi pa àìrí kórìọ́ mami rẹ̀ àwọn àfa wa túmọ̀ àyà ìlọ́nà méjì wípé àsí àárẹ̀ tí a sáà ń tọ́ka wá sí Allah subhanahu wa ta'ala máa ń fi ń fọ ẹ̀ṣẹ̀ ẹ̀ mọ́ ni tí bá tí wọ́n fi ń fọ ẹ̀ṣẹ̀ ẹ̀ kí ló wáá fà tí Imam Bukhari ọmọ Ta'ala fi wá mú àyà wa afẹ́ máa sọ pé kitabul mardọ wọ́n fẹ́ sàlàyé ń pa àwọn tá sam sọ pé táàrẹ̀ bá dé o bóò láṣẹ wà láàrẹ̀ o bóò ní aláàrẹ̀ ṣe ṣe sùúrù o wọ́n wá gbé ọ̀ wípé man ya'mal su'an yujza bi ẹni ọba ṣàìdá ọlọ́run bó fi kìnní ara àṣetùmọ̀ ni wípé bí ahadith bá ti ẹ̀wà ń pa pé àárẹ̀ máa jẹ́ ntọ́lọ̀ fi máa ń fọ ẹ̀sẹ̀ mọ́ tètè wá ti fi ṣèyàn ìmáa ń fọ ìmáa ń fọ fọ ẹsẹ̀ mọ́ bákan náà ààrẹ náà sì tún wà nù tí Allah subhanahu wa ta'ala fi máa ka mùsùlùmí tó bá jẹ́ wípé ó fẹ́ kí ẹ̀san rẹ̀ kò tún tóbi sí bó ṣe jẹ́ ojú kàfárọ̀ bẹ́ẹ̀ náà ló tún jẹ́ ojú rọ́fù dàrọ̀jáàt èntẹ́ ìrọ̀ wá nípìn nínú sábàbí bí wọ́n ṣe dálẹ̀ tó yẹ pé àwọn mùsíbà kan ni wọ́n dálẹ̀ yóò máa jẹ́ rọ́fù dàrọ̀jáàt fún yàn èyí tó bá múyàn láti fi ṣe kàfárọ̀ fúnyàn níbi ẹ̀ṣẹ̀ yóò tún máa jẹ́ ìfọ ẹ̀ṣẹ̀ ma fún mùsùlùmí àwọn bọ̀ annabi sallallahu alaihi wasallam ó ti bá ní tún ilẹ̀ sí pípọ̀ kí ni ìtúlẹ̀ sí náà a máa rí wàhálà lásìkò kan sásìkò kejì ṣùgbọ́n lábẹ́ ìrí wàhálà yìí afẹ́ jí a mọ̀ pé kèé ṣe in tó bá ti dé nínú àjàkálẹ̀ àrùn kèé ṣe gbogbo rẹ̀ pátá náà lọ́fà pé ẹ̀ṣẹ̀ lọ dálẹ̀ àti sọ tẹ̀sẹ̀ lọ àìsọ̀tàn tí ó pín bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé mùsùlùmí wá ń gbé ńkọ́ tí ó sì ń sin lọ́n sọ́nà àtàmì ẹ̀sìn ń sìn sí àjàkálẹ̀ àrùn lè ṣẹlẹ̀ lọ́wọ́ àbí ò lè ṣẹlẹ̀ wọn ò sí sí náà wọn ò máa jẹ̀gbẹ́ kí lórí àtàn kọ́pọ̀ ń dẹlẹ́dẹ̀ tán fẹ́ dolówó wọn mọ́ sí wọn báyìí kí ṣé a rí àrídájú látọ̀dọ̀ sàṣálàm torí lè ìní ń dàrú máwọn èèyàn kan lójú torí pé a dá padà sẹ́yìn yóò jẹ́ ká wá máa ma ìyàtọ̀ láàrin ilé àti ilé àkọ́kọ́ anabi sallallahu alaihi wasallam ni ìdá ahabbalahu qauman tọ́lọ́ ń bá nífẹ̀ẹ́ àwọn èèyàn kan tí a jẹ́ ní rẹ̀ tí a ń sìn bó ṣe fẹ́ kó sìn ibùtàláhùn àdánwò ní tó máa fi kàn wọ́n fàmọ́ ń sọ̀bárọ̀ tàbí ìbá dé ẹ ń bá kú sùúrù tó ṣe sùúrù dáadáa hadithi min hadithi mahmud bin labid ọmọ kékeré lọ́wọ́ tán sam sí kíni o tó fi jáde láyé ṣùgbọ́n orí ànàbí ó sì ti gbọ́ngbà náà apá kan àwọn àfáà ni ṣé gbígbọ́n rẹ̀ ńgbà náà ti tó ẹni tó lè màyàtọ̀ láàrin pé wọ́n sọ̀rọ̀ báyìí lánàá mo lè sọ padà lénìí apá kan àfáà ni kì í dàgbà tó báwọn apá kan ní ó ti dàgbà tó báwọn àwa padà rírì wáyà ìpadà nítorí kò Anas ibn Malik fi sunan idamam Tirmidhi ọwọ́ padà jẹ́ kí ọkàn wọ́n balẹ̀ ọkọ̀ wà àtàlákọ̀kọ́ ó sì ń bá ní fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ wípé hausa ní tọ́lọ̀ ń bá ní fi àwọn èèyàn kan ibtalahum yóò fàdáwó kan wọn fàmà ń sọ̀bárọ̀ ẹ̀ ń bá sì sùúrù nù wọn fọláwù sọ́bùrù ẹ̀sán tọ́lọ̀ ń sọ wípé tó bá fẹ́ sàn ń sùúrù kò ní limitation ńlọ́wọ́ fún un irú ẹni bẹ́ẹ̀ wà máa ń jàzá ẹm tó bá wá jẹ́ wípé ntẹ́ kojú àdánwò yìí ntẹ́ mi ọlọ́run ọba ọ̀fẹ́ ni bí ṣe ń gbẹ́bọ ní gbégbá bí ṣe ń ṣe wọn àwọn ní ṣe nǹkan mi ó kọ́dà ó tún dàdí ọ̀kan pé nǹkan mi ló lè mú nǹkan ìkú mẹ́ tó yàtọ̀ sọ́nà Allah subhanahu wa ta'ala fáráwò lè jàzá ìyá yẹn ó jẹ́ pẹ̀lú àdéhùn láyé kò sí ní ẹ̀ka sí Allah subhanahu wa ta'ala ó lè fi bá àwọn mùsùlùmí ó lè fi bá jà kí wá ní asilu kíní gàgà kíní ìpìlẹ̀ rẹ̀ àwọn àfáàjò yìí wà wípé a ní ìtẹ́ńpẹ̀ ní aliwaba aliwabawi ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà sọ àfáà fi kíw ni àwọn àtibáwò ni lórí pé kíní máa ń fà a sì ní ìtẹ́ńpẹ̀ ní àtọ̀rún àtọ̀rún kí ìyàtọ̀ láàrin ohun àti aliwaba ibi tá a ti fẹ́ bẹ̀rẹ̀ ẹsẹ̀ díẹ̀díẹ̀ nù aliwabáwù apá kan àwọn àfa wọn ni ntí máa fa wàbáwù òní nsibábù dami wàhàyà jáánu kí máa fasádìl hawa alladhi kana jawharul haya gbogbo wa ti jọ mọ̀ pé afẹ́fẹ́ o náà ni òpòmúlérò ń ta fi ń sẹ́mi inhibasu rẹ̀ kí afẹ́fẹ́ ó kóra ń bìkan ìdájọ́ tiẹ̀ ọ̀tọ̀ ni ṣùgbọ́n bíbàjẹ́ afẹ́fẹ́ yìí pẹ̀lú wàhálà kan sí kejì pẹ̀lú ìdọ̀tí kan táwọn èèyàn dálẹ̀ níbì kan lórílẹ̀ tọ́bẹ̀ sábàbí kí afẹ́fẹ́ ó bàjẹ́ tó fi àrí pé táwọn èèyàn ń fi mú ń lọ rè bá wọn ń fún jẹ́ ń tí wọ́n ń fi mú ń bá wọn lẹ́jẹ̀ jẹ́ tí ó sì sẹ́ni tí ń gbé bẹ̀rún tí ó ní mí wọ́n ní tó bá ṣẹlẹ̀ láti bẹ̀ tó fi wá di pé ikú ń bá ti mú lọ́wọ́ ọ̀wọ̀ lọ wà báwù la máa pè sọ́lọ́ wa lè fi báwọn ẹni rẹ̀ jà àmọ́ àtọ̀rún tọ̀rún apá kan àfáà ní bóyá pé ńlẹ̀ Yorùbá ìgboro làwọn yorùbá máa pè kí ni tó máa gbóná tó láti rí pé báwọn yẹn ṣe ń kúmbí láwọn yẹn ń kúmbí láwọn yẹn ń kúmbí láwọn yẹn ń kúmbí wọn ni à ìgbóná ṣẹlẹ̀ o ee kí ni kan ṣẹlẹ̀ o wọn kà lóko rẹ wá bàrà kọ́ ọmọ sọ́ọ́lì rẹ o epo pupa ẹ má ṣe kí ni kan o. àtọ̀rùn òun apá kan àwọn àfààní àjàkálẹ̀ àrùn lónà tó bá sì ti dé bí ṣe ń jẹ́sábàbí ikú fara ilé ní ọmọ jẹ́sábàbí ikú fún ara oko ṣùgbọ́n tá a bá ń mú ọ̀rọ̀ àfa wa ọjọ́ ọmọlẹ̀ púpọ̀ àwa fẹ́ jọ méjèèjì papọ̀ dáadáa àti ogun táwọn àfa àmúwá lórí rẹ̀ àwa rí wípé kullu waba'in tu'unun wa laysa kullu tu'unin wabaan tí wọ́n bá ti pè nǹkan kan lájàkálẹ̀ àrùn wàbáwù náà wọ́n a máa lo tọ̀rúnù fún ṣùgbọ́n gbogbo tọ̀rúnù nǹkan ni wọ́n ń pè ní wàbá àwọn bọ̀ annabi sallallahu alaihi wasallam ẹ̀dá tí àṣàm dá àwọn àyè kọ̀ọ̀kan lórílẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní bó ṣe dáa ọ̀dàbò kọ́ máa tutù pọ̀ ọ̀dàbò kọ́ máa gbóná pọ̀ ọ̀dàbò kọ́ máa tutù kọ́ máa gbóná kí afẹ́fẹ́ tí ọ máa fẹ́ ń bẹ̀ kọ́ máma pẹ̀lú àwọn nǹkan tó yìí ó sì kí afẹ́fẹ́ tí ń fẹ́ ń bẹ̀ kọ́ máa má kọ́ rọrùn kómi tí ọ máa wà ń bẹ̀ kọ́ máa dọ̀tí ọdẹ́bò míì kómi ti mẹ́mẹ́ kọ́ máa má ṣùgbọ́n lára hikima rẹ̀ subhanahu wa ta'ala tó sì fẹ́ fi mú ọ̀pọ̀lọpọ̀ dáadáa wá fún umma almadina jẹ́lọ́lọ́ sọ ta'ala muhajirọ̀ nàbí yìí asọ̀nsẹ̀ madina níbi tí a nípsà ọ̀padà sí jírọ̀ lọ وكانت المدينة Madina سري أجي أرضا وبيئة مدينة إلي Madina ilẹ̀ kí ni o ilẹ̀ alárùn tọ́jọ́ wípé tí àjòjì bá ti ń wọbẹ̀ láàrin ọmọ chẹ́ńjì tájùjú bá ti ń wọ bẹ yóò máa rí ààrẹ kẹsìkejì tí ó gbé aláwọ̀ wá sẹ́bẹ̀ ní ibi táǹsán ọlọ tí a bá lè eléyìí ló fa àwọn ọ̀rọ̀ ìgbarata tí Bìláàlù ń sọ nígbà tí wọ́n wọ Mẹdínà tí ààrẹ dìbà ṣé ikú kó dé ọwọ́ ni ah, ẹ̀yìn kẹfìrí bọ́ọ̀lù ẹ̀sìn fẹ́ẹ́ rù akhrajuna ila ardin wabi'a ẹ sì lé wa kó nbi tó bá wa láàmú ẹ sì lé wa wá sí ìlú alárin ọ̀pọ̀lọpọ̀ wà báwù wa máa ń ṣẹlẹ̀ fún àwọn tó máa ń ṣẹ̀ sí Madina annabi sallallahu alaihi wasallam ó kù sùúrù pípọ̀ kí wàá ní ẹ̀rí táàfì mọ̀ pé wàbáwì ó yàtọ̀ sí tọ̀run torí ibẹ̀ ni a ti rí ọ̀rọ̀ sọ lórí àjàkálẹ̀ àrùn tó dé ṣáájú ká tó kílẹ̀ yẹn àwọn kan tún nǹkan wá wọ́n fẹ́ papọ̀ mọ̀ntán wọ́n fẹ́ sọ di mẹ́ta máa lọ ṣùgbọ́n méjì náà ni méjì náà ni òun náà ni rọ̀mádà rọ̀mádà yìí ó ní ntọ́fà òun tiẹ̀ bó tiẹ̀ jẹ́ pé ntọ́fà náà padà kò sínú wàbá tí èsì ṣe tọ̀ọ́rún. wọ́n ń pe amúkan náà mọ̀rọ̀ a bá kiri bọ́ bẹ́ẹ̀ ó náà papòdà ó máa rùdé nígbà tó wá di ọwọ́ ọ̀gbẹ̀yìn 17 years 166 jírọ́ tí ó máa jẹ́ ọwọ́ ọ̀gbẹ̀yìn pọ́dún parí lọ lọ́dún keje tánṣán papòdà ìyàmú ní Medina Allah subhanahu wa ta'ala ibtala nas bilqaat kòjèkójò kọ̀rọ̀ títí títí títí títí títí lọ́rùn àrùd eruku nípa pé ojú ọ̀rọ̀ fáìmù ọ̀pọ̀lọpọ̀ àsìkò ó chẹ́ǹjì ojú ulẹ̀ títí títí eruku ìwọ́n ń pò mara wọn pò mara wọn àti ara tí ń nílẹ̀ àti yìí tìtì ń jáde tó fi wá dàbí ẹni pé ilẹ̀ sè ń tí ó wà á borí ilẹ̀ pẹ̀lú èèpẹ̀ tó nọ́mà tẹ́lẹ̀ tó chẹ́ǹjì pẹ̀lú àìrọ̀ òjò kàkàrà abadan ọwọ́ padà ń lọ bí kọ́lọ̀ eérú àwọn apá kan wá ń pe ọdún ẹ̀ ní amọ̀rọ̀mádà ọdún kíni o ọdún eléérú nígbà wà láìdé ní Madina ìyẹn àti àìrọ̀ òjò ó mú ìnira wà Amirul Mu'minin Ibn Khattab radiyallahu anhu àwọn mẹ́mẹ́dínà ìwọ̀n bá ń tí mùsùlùmí ní tí wọ́n kó jọ ní tí wọ́n gbà ní ìzàká ń gbà ó wọ́n jẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ ìní òkun nígbọ̀ ya gbogbo àwọn àwálí Medina kúrò alìmùjárò alìmàdínà gbogbo àwọn bíi ìletò kéékèèké tí ń bẹ lẹ́gbẹ̀gbẹ̀ Medina àwọn èèyàn wá ń fìlú lẹ̀ wọ́n wá ń wá Medina Amirul Mu'minin kò sí nǹkan kẹta ó jẹ́ o àwọn òsì lè padà síbi tí àwọn ń gbé o kíra àwọn náà tọkọ wọn Umaru wa ni láti ìsìn lọ gbogbo ntí ìmọ̀ kún oúnjẹ tọ́ ẹ pé tọ́ bá kún ó kún nígbà tí ara dé èèyàn ni bí kéèyàn rí búrẹ́dì kó ló wọ́n fọ́ ọ̀lẹ̀ jẹ́ kó rí búrẹ́dì kó lómi ọbẹ̀ ló ń fẹ́ jẹ́ ńgbà ara dẹ̀ ní sọ̀rọ̀ omi ọbẹ̀ gbogbo ntí èèyàn máa fi kún oúnjẹ ẹ yọkùn oúnjẹ tèmi gangan náà tí mo jẹ́ amirul mu'minin kò gbọ́dọ̀ sínú oúnjẹ mímọ́ wọ́n fẹ́ ṣe ẹ̀fọ́ ńlédé ńnirú ẹ̀mùkú òǹbí oúnjẹ mi wọ́n wá ń ṣe báyìí ṣe báyìí ṣe báyìí títí títí títí títí àwọn èèyàn kú gan lábẹ́ wàhálà yìí umaru náà n'gbaate yi ntorí nkaị ọ nọchitee wọ bịọ o suné saan fatago yára la umaru nana ti gbà koda wà ị tiere tìnyerewa o tì n-dab bilaaki wakọdivi alakịrịukọ ọ nọ họm làkà ị ga kpọrọ o tia yi fee simba pẹlu a dawa tinratode fakọọ ụra juru mere sahara. ẹnìkan bá dìde náà sọ̀hábà ńgbà wà láìdé kama jẹ́ adal hathar inda ibn abi shayba fi musannafi bi isnadin sahih an tariki maliki dari khazinu umar ọkùnrin kan wá dìde nígbà tó kúrin ó dìde ọba gbàbí sàárì ànàbí sàlám lọ sọ̀hábíyùn sàbẹ́sì ni ìwọ̀n pé ya rasulallah eré anabi istasqi li ummatik fa innahum qad halaku tọrọ omi fáwọn èèyàn rẹ lọ́dọ̀ Ọlọ́run ìparun ti dé bá wọn òun sáà sọ pé eléyìí bí sáré kò sọ pé ànábì rọ̀jò fáwọn èèyàn o tọrọ omi lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n tó lọ ṣe iná kọ̀lẹ́tọ̀ afẹ́ kílíàrin náà nígbà tó sọ pé ojú ọ̀sán bí sáré torí àwọn tí a ti ẹ̀ ń ṣe olódò ní wọn ò wí ilẹ̀ ń bè pín tí ní ti ń sọ fáwọn èèyàn ṣùgbọ́n jọ́ mi ò lè pọ̀n gbọ́rùn kan báwọn tàbọ̀n pọ̀n rẹ́rì kan bẹ̀ lábẹ́ fi clear rẹ̀ istafqi li ummatik fa innahum qad halaku báwọn tọrọ mi ọlọ́run ọba bí ti kú lọ sọ fún pé bani tọrọ kọjá àbáwá kọjá àmà wa èèwọ̀ ni ẹni ọ padà lé jọ́nà lọ kò mú ọjọ́ ń jẹ fàtàwà á ti ń fìlìmọ̀ náà dọ́balálà ọlọ́run wa ń gbé fún lójú àlà wípé akhtat mistake ló sì mú ìtì amir al-mu'minin ibn lọ bá umaru falyestis qilin nas kí wọ́n lọ rè kí irun ìwà òjò rí kí ọlọ́run ọ̀pọ̀pọ̀ ìwà yàtì lọ wá lórí eléyìí tó sì fẹsẹ̀ múlẹ̀ àwa padà rí oko ń tàn wípé òun náà ni Bilal ibn al-Harith al-Mazani àwọn afáwọn ní bírákẹ́tì ọ̀run tí àwọn afáwọn bá sọ̀rọ̀ lódìdí wọ́n ni wàláhi wàláhi kò sẹ́rìn ẹ̀kan náà sàhábà tó jẹ́ wípé ọlọ́ọ̀bí sàárèrì tàbí lọ́tọ̀rọ̀ àdúrà ń bẹ eléyìí wá ń kọ́ àwọn afáwọn wá wípé inú ilé ń bẹ lára nǹkan tí à ń pàkíyèsí fún umma àti kí àwọn èèyàn máa gbọ́yé àdéwò tó bá dójú ẹ̀tàn gbà míì a máa borí ọpọlọ ṣùgbọ́n tó fẹ́ máa sọ̀rọ̀ ń pa àdánwò ọwọ́ pé alágbàsọ lọ jẹ́ ọ̀dára ti ẹ̀kọ́ wa ní gbọ́yé bó sì jẹ́ pé ìdùnnú náà máa borí ọpọlọ àwọn sáà ń gba foríjì ẹrú rẹ̀ tínú rẹ̀ dùn tí èsè kéke ọwọ́ adá oore rẹ̀ tí ń wá kí ọdá padà fún èèyàn lọ́lẹ̀ pápá kò sí ọ̀nà bí téèyàn lọ tàti bí ń tàti bí lọ sí sí sí rẹ̀ ń lọ sí ń lọ Sudan pápá gbogbo ẹ̀ ń wá ń gbẹ̀sìn rẹ̀ lọ tàbí rákùnmẹ́rin gbogbo àkòsí lẹ́kọ̀ọ́ sí kankan o ká fi wé báwọn gbogbo tó lọ́tí ọmọ ẹ̀jẹ̀ náà àtomi àti nkankan ọba múra kùmí ọ̀rọ̀ àsúnṣẹ́gbẹ̀ kan ọba sùn lọ kíra kùmí wọn wá túbà nǹkan lọ kò lè padà alẹ́ kò lè rìn òòrùn sì tún wá bí ẹni tí gbogbo ayé ti fẹ́ parí lójú ẹ̀ kò sí nkankan fún ma ọ̀sán wa dádùn padà sí la ọba adẹ́sìn yẹn padà gbogbo nǹkan rẹ̀ tún bẹ lórí ẹ lẹ́yìn ìgbà tó ti fòròfòrò inú ẹ̀ wá ń dùn wá ń pé àà ah, ah, èmi lọ́lọ́run rẹ ìwọ lẹ́rú mi fọ́dùnù tí ìdùnnú bá lè ṣe báwọn ọlọ́run sì fún ní ọdúrú ọ̀rọ̀ eléyìí kèé ṣe tí wọ́n bá yàn dá sí o ò ní nǹkan ìní à ń sọ orí kọ́rọ̀ rẹ̀ tó báwọn in tó gbé ẹni tí fi ń sọ tí ń sọ jẹ́rọ̀ ọlọ́run in ló gbé umaru tó jẹ́ pé ànábì ní nǹkan wọn lẹ́kọ̀ọ́ tí òfin rẹ ti káwọn òdìdí lọ rèé ṣe sọ̀rọ̀tùlẹ́sìs kọ́ àdánwò ti mú wọn ó ti fẹ́ borí làkáyé ẹlẹ́ẹ̀kejì ohun tún ni pé eléyìí tún jẹ́ á mọ̀ pé gbogbo sọ̀hábà pàtàkọ́ láàfa ẹni ìsírè ọmọ kékeré ni nínú sọ̀hábà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ohun tó lè jẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó lè ó súnmọ́kọ́ pamọ́ fún òun pípọ̀ kó tó di pé àdánwò kún fún radiyallahu ta'ala ni rọ̀dọ̀ ṣùgbọ́n lábẹ́rẹ́ umar wọ́n dìde wọ́n lọ rè ṣe ibi alọ́sọ̀tàlá wọ́n sàpàdà sí kíni ọrọ̀ òjò ṣùgbọ́n méjìlá gẹ̀rẹ́gẹ̀rẹ́ sẹ́ ilẹ̀ tó jẹ́ wípé àjàkálẹ̀ àrùn ó ti pọ̀jù mbẹ́ ilẹ̀ tí ọ̀rọ̀ rùn láti gbé òní kílẹ̀ rí mi jẹ́min hadithi anas bin malik rọ́dìrátà nàrdọ́ òní qadima unas al madina min uklina awrayna àwọn èèyàn káwá sí Mẹ́dínà ń kúlò ní ọ̀rọ̀ ìnà ní ó níye tí wọ́n jẹ́ wọ́n wá gbà sílámù ọwọ́ aláwọn ọmọ ẹgbẹ́ Mẹ́dínà náà láti máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn fọ́jìṣà wùlì Mẹ́dínà Mẹ́dínà yóò wà bá wọn láàmú wọ́n kó àrùn tẹ̀ ń pè ní jáwà gbogbo inú wọn ó ti wá dégbò wọ́n mọ̀ sàṣálàm ní ìrìwáyà mi wà kánà bìl Mẹ́dínà tì sàmùn bẹ́ẹ̀ sì ni ikú ọ̀wọ̀ wọ̀pọ̀ mẹ́dínà nígbà tí a wà inú àwọn afá àti sàlàyé ń pa fárkùtù bẹ́lẹ̀ yẹn bìrìsàm sìrìsàm nínú ọ̀ràn arú àwọn àrùn tí a kó alákùlì ìyẹn ọ̀kan wa wọ́n fọ́n sàsán wípé nítorí bá tó lọ́wọ́ nítorí àwọn rèé o ah, àbí ni kò burú ẹ máa lọ síbi ràkúnmí sọ́dákọ̀ ràkúnmí zaka fa amarahum an yashrabu min abwaliha wa albaniha ẹ lọ rí máa mú ìtọ̀ àwọn ràkúnmí kẹ́ẹ̀sì máa mú wàrà wọn ó ní kọ́pọ̀ jùlọ tẹ́ máa mú wọ́n lọ mú wọ́n lọ mú títí títí títí títí tí ara wọn fi yá ila akhirah al-hadith lẹ́yìn rẹ̀ báwọn sọ̀hábà sọ̀rọ̀ sàǹgbẹ́nu o ìlú ìnáṣẹ́ ìlú tó kún fún ọ̀pọ̀lọpọ̀ àjàkálẹ̀ àrùn òní tí sì máa ń fa kí ọ̀pọ̀lọpọ̀ àjòjì ọmọ lè gbé bẹ́ẹ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ lára ẹ̀rí mi جاء في الصحيح عندما مسلم رحمه الله تعالى رحمة واسعة قال مسلم رحمه الله تعالى حدثنا أبو بكر ابن أبي شيبة وإسحاق ابن إبراهيم كلاهما عن سليمان قال حد قال أبو بكر حدثنا سليمان بن الحرب قال حدثنا سليمان حربي nígbàtí wọn muslim gbàdúrà wáyà ìwá wọn ń kíyà rẹ̀ bọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí tó fi dí ọ̀dọ̀ hajjaj as-sawwaf an abi zubair an jabir ibn abdullah radiyallahu ta'ala anhu mardahuma jabir sasalam wa ní makka ṣáájú kó tó wá madina anna tufaila ibn amr ad-dawsiyya atan sallam tufailu wa sallam الدوسي وبن صلى الله عليه وسلم يا رسول الله هل لك في حسن حسين ومنع إلى النبي ما بو lọ́dọ̀ àwọn èèyàn mi wà láti hàn kó sí ọlọ́run maka ó ti pọ̀jù ká pé maka ní ìbàdàn lápẹ̀rẹ̀ ibi tí alọ́sàásfẹ̀ẹ́sẹ̀ ní madina ọjẹ́ òṣogbo ní madina wa lápẹ̀rẹ̀ kẹ́nìkan wá wá láti ìjẹ̀bù kọ́ wa sọpọ́n sàsàlám máa bọ̀ lọ́dọ̀ wa ń jẹ̀bù nítorí pé àwọn bàbá bá tiwa wọ́n ní pálásì ńlá kan wọ́n mọ̀ máa ti kọ́ odi ńlá ni tó jẹ́ pé béèyàn bá wọ̀ bẹ̀ gan halakafe hisnin hasinin hisnu ni hasinin odi kan ní tẹ́ pé ẹ̀ ń wọ̀ bẹ̀ lásán ó ti là ọwọ́ ibi tó fẹ́ máa gbì bọ́ ẹ̀ ń bá tiẹ̀ wọ̀bẹ̀ tí èsì pín ọmọ mà yọ́ yà sọnù ni. kọ́dà ẹni tí bá sì ń bẹnu bẹ̀ yóò ti máa rẹ̀ ti gbogbo àwọn èèyàn mi àátùn wá jẹ ọmọ ogun fún ọ tó pé kò sí abútó lè wá bọ̀ kan àfọ àgbà pé wà mania ayé fi kàmí sífà nìyẹn wà ní pé gbogbo ò ọmọ ogun sọ ilé tó ń yóò tún فعبى ذلك صلى الله عليه وسلم للذي دخل الله للأنصار aseti ngba tuntun wa náà mọ ọlọsọ àtàlà pé ànábì ò ní lọ bẹun madina ni ó pinlẹ lọ ànábì ni ń lọ ọlọ òpinlẹ tí ní kí n kú òun lu ìṣùgbọ́n yìí ń lọ ànábì sáwà maka ngbọ pẹ asani máa lọ madina ànábì wà lọ madina nígbà òde madina ó bẹ̀rẹ̀ sisi atutu mi ẹ̀sìn tùfẹ́ ìlú ọ̀wà àti tèmà pọ́nsà sálàmù ti lọ màdínà ńgbà ọgbọ̀ sọ́bẹ̀ ah ó ti padà sí mọ́kàlẹ̀ ah, kí mẹ́rin náà wọ́n ń sẹ́lọ́dọ̀ àwọn adáwọ̀sù tí ẹjẹ́ yẹn mi ọya jẹ́mi náà fi ìjẹ̀búlẹ̀ lápẹẹrẹ èmi náà lọ sí Òṣogbo lára àwọn tó ti wá máa ń ṣe wáàsí fún ọ̀rẹ́ rẹ̀ tímẹ́tímẹ́ kan wá ń bẹ pẹ̀lú rẹ̀ lọ́rẹ̀ bá ah, tùfẹ́ ìlú ọmọ múradó ah àníbí wọn tí ọsọ ó sì ah èmi náà tẹ̀lé ọ àwọn méjèèjì wá torí báyà tí wọ́n fi maka náà lẹ̀ tí wọ́n sì dolo sí òun ní àká tí wọ́n lè mú lọ́wọ́ tí wọ́n lè jẹ tí wọ́n lè mú náà wọ́n bá lọ ní bá dé Mẹ́dínà láàárọ̀ wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì ọ̀sán kan wọ́n sàn lékún ní mẹ́sìn ṣùgbọ́n ara nínú ìwà pọ̀ bí wọ́n ṣe ń kan ọ̀rẹ́ tùfáìlù bẹ́ẹ̀ lẹ́yìn ń dùn gbogbo nǹkan ń ṣe ibi ọ̀sábàlá mu ọwọ́ adájọ́ kò nù lé pé tí ń bá ní Mẹ́dínà ọ̀dà tó sì jẹ́ pé tọ́lọ́ kàn bí ọ̀wárí ah, ọ̀ràn rẹ o tí n bá ní mo sá padà sọ́dọ̀ àwọn èèyàn mi wọ́n ti mọ̀ pa kó ń lé o pípa wọn pàlọ́ ẹ̀ tí yẹn bá padà ọ̀dọ̀ wọn o fa akọ̀dà màṣá kìsọ̀làhó fakọ́tọ̀ àbí àbàrọ̀ jìmáwó lọ́ba bọ́ nu ẹrú rẹ̀ ó sì ní bíi akọ́rọ̀ kan bíi ìdá lọ́ba yọ lọ́ba igi rẹ̀ ń kà nìkan bá ń sẹ́jẹ̀ fàṣàkọ̀bà èyí tó bá pàdé ní Mẹ́dínà yìí tó jẹ́ ìlú tó pé kò rọrùn láti gbé pẹ̀lú pé wàbáwò pọ̀ ń bẹ ònù nígbà òkú kábàdé parí àdéfì yẹn ọba àdìjọ kan tùfáìlù bá sùn tiẹ̀ fọ̀rọ̀ tùfáìlù fi manami fọ̀rọ̀ àhú wàhíyàtò hasana tùfáìlù bá lálà lọ́lọ́ alásọ̀tàlá bá mú ẹ̀mí tùfáìlù pàdé ẹ̀mí ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ mi rẹ̀ ó ní mi náà nù ló ti wá fàyìn sí báyìí wọn ah, ni alhamdulilayi maada sọnà abika rabbuk kí lọ́lọ́run sì fún gbàtọ́ lọ́dọ̀ rẹ̀ wọn ni wàlọ́hì ghafara li bi hijrati ila sàlám nígbà tí gbogbo ẹ̀ṣẹ̀ mi ti ń gbé sẹ́gbẹ̀ẹ́ kan báyìí wọ́n wá wo pé mo filé fọ́nà lẹ̀ mo sì sọ́ra mi dolo sí nítorí ọlọ́run àtànábì wọ́n gbé sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n wá rí i pé lọ́tẹ̀sùn wọ̀jú ọlọ́run kì í máa jọ màlìjẹ́nà ah, tùfẹ́ ìlú wa ní ọ̀rọ̀ rẹ̀ wá yé mi dáadáa o mẹ́lì àrọ́ọ̀kà mo gọ́ ti yàn yàrá yìí but owó ọwọ́ rẹ̀ ní nǹkan kan kí ló tó jẹ́ eré ọwọ́ rẹ̀ ọwọ́ tó kọ́ọ̀tì tó géun tó fi kú ah, ń sọ pé mi mọ para mi fúnra mi ó ní mọ ó ní ṣùgbọ́n jẹ́ ìrí ọwọ́ rẹ̀ wọn wọ́n eh, ní ọ̀rọ̀ ń bẹ́ bí tọwọ́ wọn nígbà tí wọ́n ní wàlìjẹ́ náà kì sọ fún mi wípé lan nuslik afsata ọwọ́ tó o bàjẹ́ fúnra rẹ̀ wọn tó o fi kánjú para ẹ láyé àti foríjì ọkọ ọmọ torí wọ́n lọ para rẹ̀ ṣùgbọ́n para nítorí ọlọ́run nípa pé kọ́ mọ̀sá padà kó omi ìsìlámù ẹ̀ nípa pé kí àrùn àti wàbáwù àjàkálẹ̀ ẹ̀bú ti mẹ́mẹ́ dínà yìí kọ́ mọ̀ kò rí búbá òun padà mọ́ ṣùgbọ́n ìfẹ́ tọ́lọ́ náà ló gbèsè tó láfi ń sọ kò sí bẹ́yìn ó ṣe nífẹ̀ẹ́ Allah subhanahu wa ta'ala tí ó wàá ṣiṣẹ́ gbé lórí ìfẹ́hùn kò mú kúrò ní ọ̀rẹ́ ọlọ́run ṣùgbọ́n yóò fìyà jẹ pé kò ṣe bó tún ṣe nígbà òun ṣe tayib tufẹ́lì basare jí ọba gbọ̀nà sàlám lọ bó sì dọ́nà sàlám ní ha ìrìn ànábì ojú mi rí tó mọ́júmọ́ o kí láàárí o ní tóun rí tóun rí tóun rírè o ọ̀rẹ́ mi báyìí báyìí báyìí ah àbí nígbà tó wá ní kọ́ ah ṣùgbọ́n inú mi dóòtú wà láyé jẹ náà kí tó tó àṣẹlẹ̀ sí ní ah ṣùgbọ́n ọwọ́ rẹ̀ báyìí ń sábà yí ń bá déjì kò tiẹ̀ jẹ́ rí gan mo ní ó jẹ́ ń wò kò jẹ́ jẹ́ ń wò ṣùgbọ́n ní alásàkóhùn ní ah! amsa wa tẹ́wọ́ méjèèjì àrùn bíi wa ní Allahumma ọlọ́run ọba mi o wálíyàdéhì fagufẹ́rì ọwọ́ méjèèjì bó o tún ṣe náà fún padà tó o forí ti pàrọ̀ ta tó o sẹ́ nǹkan kan kùsà rẹ̀ tí o sẹ́ ní tí o bí ọ sí bẹ́ẹ̀ náà fún ọlọ́run sì ń sọ fáwọn ìbílẹ̀ ojú ẹsẹ̀ wípé lálìjẹ̀ náà tọ́wọ́ báyìí ní ìsìn àti tọ́wọ́ ń sìn. هذا الحديث مخرج السيد مسلم رحمه الله تعالى إمام مسلم náà tí a fẹ́ bá wà bá àwọn afa wa ẹ̀ ẹ̀ mọ̀mọ́ sí bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ wọn ló fi jẹ́ wípé kò sí ní tọ́sáré kórìbú báyàn ju àwọn sálàfù wa nìyẹn bákan náà bí àbá sì gbèdá wa lọ́wọ́ tí bá ń fi hàn parọ́ náà láti fi tan wúmà ọlọ́wọ́ tó láṣìírí ṣàkóso tó kù láyé ní ìsìn ni àfáwà ibùn dàkíkìlì ẹ̀yìd wọ́n ní àárọ̀dù alimuslimin hufnatun min hufari nar tí a bá ní mùsùlùmí rẹ̀ ọ̀wọ̀ tọ́lọ̀ ń fi wọ̀ mọ́jà ń bẹ́ẹ̀ máa pọ́nlé mọ́sí dáadáa sí i téèyàn ọba ti ṣe bẹ́ẹ̀ ọ̀gbun kan lọ́jẹ́ nínú ọ̀gbun náà ṣùgbọ́n àwọn tí wọ́n máa rẹ́yìn àbọ̀ ọ̀bẹ̀ láyé ìtumọ̀ ní pé àwọn tí wọ́n máa gbara wọn bọ́ọ̀bẹ̀ láyé àwọn méjì ni alihukamu wàlúùlámà àwọn tí wọ́n bá ń darí ìlú tí wọ́n jẹ́ ti ń ṣe dáadáa tí wọ́n sì ń lòfin ọlọ́run ọba tí àwọn èèyàn wá ní wọ́n gbọ́dọ̀ sí dáadáa mọ́ tí wọ́n sọ láì dá ẹlẹ́kejì làwọn àfa ńgbà tí ìmáàmù fẹ́ wá bá wà bá rẹ̀ wọ́n ní báàbù tí ó sọ fún wa anna kọtila nafsihi leisa bi káfírin béèyàn bá jẹ́ pé kò ṣẹbọ kò ṣẹbọ pẹ̀lú àrùsàtálá ṣùgbọ́n àdánwò ilé ayé kan ló dé bá tó sì jẹ́ pé ntí ọ̀dà ni kéèyàn ọ̀pa rẹ̀ tọ́gbà ìwá jẹ́ pé àdánwò ló dé torí ẹ̀ para rẹ̀ kìí ṣe ntí ọ̀rà náà ọlọ́run lálẹ́ kìámá ṣùgbọ́n tí ó burú jáì tí ọ̀dà ni tọ́dáwò bí nǹkan ṣe rí ó burú tó bó ṣe rí ó bàjẹ́ tó ẹnu àlàtẹ̀sìn bá fún náà àwòrán sọ́jú bẹ́ẹ̀ lọ ẹnu àlàtẹ́sìn bá fún àgbòrò dínkù mbẹ so ala kulli hal a rí wípé bóò ni Medina gangan ṣe rí lẹ́yìn ọ̀rẹ́ yìí annabi sallallahu alaihi wasallam wa bí Allah subhanahu wa ta'ala pé wà bá Medina máa bá ní gbé lọ bó ibẹ̀ ni a ti wá bẹ̀rẹ̀ kútúbà níjọ́ mẹ́jọ àbí sàdúrà pípọ̀ fún Medina bákan náà àwa ní tọ̀húnù amuwas ọ̀rọ̀ òdùbẹ̀yẹ̀ náà tọ̀húnù amuwas ibẹ̀ láti wá tàwa sáà dáadáa níbi àwọn bàyànáàtì tó fi di wípé àwọn sọ̀hábà yàtàbàdàlú nílẹ̀ àárọ̀ fíìmà bainahum nígbà tí wàhálà dé kí ló sì fa tọ̀rùnù àmúwásì ní sham pẹ̀lú abu ubaida radiyallahu ta'ala anhu wa arda àtọ̀ clear eléyàn náà ibi láti wá rí ìyàtọ̀ láàrin wàbáwò àti لما ثبت عن رسول الله صلى الله عليه وسلم حديث أبي هريرة لا يدخل لا يدخل المدينة الدجال والطاعون شاء الله الرحمن سنشرح هذا شرحا وافيا إن كان في العمر بقية الحمد لله الحمد لله الذي خلق الخلق لعبادته وطاعته أنزل الكتب وأرسل الرسل لئلا يكون للناس على الله حجة بعد الرسل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 وقال سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله لله سبحانه وتعالى أن يبتلي عباده بأنواع البلاء لأنه متصرف في أمورهم ومنفرد بتدبير أمورهم لا يشاركه فيها أحد سبحانه وتعالى ولكن إذا كثر الخبث وكثر الفساد في الأرض ربنا سبحانه وتعالى يعذب المفسدين وقد يعمم هذا العذاب وهذا البلاء إذا ترك سلحاؤهم الأمر بالمعروف والنهي المنكر وهم قادرون على ذلك كما ثبت هذا عن رسول الله صلى الله عليه وسلم كما أخرجه الإمام أحمد أن الله سبحانه وتعالى لا يعذب العامة بعمل خاص إلا حتى يروا المنكر ولا ينكرونه وهم قادرون على ذلك فإذا فعلوا ذلك عذب الله العامة والخاصة الحديث عباد الله جعل الله سبحانه وتعالى مرضا كفارة لذنوب عباده المؤمنين وتطهيرا لهم لذلك ثبت عن رسول الله صلى الله عليه وسلم أن هذا الإمراض علامة من علامات حب الله سبحانه وتعالى لعباد المؤمنين لما جاء من حديث محمود بن لبيد رضي الله تعالى عن أرضاه ومن حديث أنس بن مالك والحديث مخالف السنة من الترمذي بإسناد حسن قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أحب الله قوما ابتلاهم ومصداق هذا ما جاء في الصحيح من حديث أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يسب منه عباد الله ربنا سبحانه وتعالى أنزل الله صلى الله عليه وسلم آية قد عظمت على عباده المؤمنين من صحابة رسول الله صلى الله عليه وسلم حتى واجه أبو بكر صلى الله عليه وسلم بالخطاب وبالسؤال على هذه الآية ألا وهي قول الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم من يعمل سوءا يجز به فقال أبو بكر يا رسول الله هذه آية العظيمة ثم أرشد صلى الله عليه وسلم بقوله ألم تكن تمرض ألم تكن تحزن فبكل هذا يكفر الله سبحانه وتعالى سيئاتكم إذا جعل الله سبحانه وتعالى المرض كفارة للذنوب ورفعا للدرجات لمن لم يسبق له أن له يدا في تسبب في هذا البلاء أو في غضب الله سبحانه وتعالى قبل سوقه إليهم هذا المرض والبلاء عباد الله واعلموا أن الوباء كفارة كذلك لعباد الله المؤمنين وأن بينه وبين الطاعون بونا عظيما بيد أنهما متبادلان على ألسن بعض أهل العلم في تعريفهما ولكن الوباء فساد الهوى الذي كان جوهر الحياة بانصباب الدم أو هيجانه ويسبب كثرة الموت في حين واحد فإذا وقع هذا تقول العرب وقع الوباء أما الطاعون وقد أرشدنا رسول الله صلى الله عليه وسلم إلى أنه وخز أعدائنا من الجن جاء هذا الرسول الله صلى الله عليه وسلم من حديث الذي أخرجه الإمام أحمد فقال صلى الله عليه وسلم فناء أمتي بالطعن والطاعون قالوا يا رسول الله ده طعن فما طعن فقال واخزوا إخوانكم واخزوا أعدائكم من الجن ففي كل شهادة لكم الحديث عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم قد أمر بالهجرة إلى المدينة وقد كثر بالمدينة الوباء وامتثل امر ربه سبحانه وتعالى وتبعه اصحابه حتى كرهوا المدينه في بدايه دخولهم اليها صبر رسول الله صلى الله عليه وسلم وصبر معه اصحابه حتى لما ابتلي بلال بهذا الوباء كان يقول كانه يشدد الامر ويهدد الكفار فقال أخرجونا إلى هذه الأرض أي أخرجنا الكفار من مدينتنا التي تلائم أجسادنا إلى هذه المدينة التي لا تلائم أجسادنا إلى أرض وبئة عباد الله بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما ما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه wal ghafurur rahim. الحمد لله رب العالمين وصلاة الله وسلام على عباده المرسلين عباد الله اتقوا ربكم وأصلحوا نياتكم وأصلحوا أعمالكم لله قال ربنا سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله سكن رسول الله صلى الله عليه وسلم وأصحابه المدينة مع كثرة وبائها صبروا حتى ختم الله سبحانه وتعالى أعمالهم بالقبول ومن الدلائل على أن المدينة أرض وبئة ما قد جاء في الصحيحين من حديث أنس بن مالك رضي الله تعالى عن مرضاهما في قصة أناس من أكل أو عرينا قدموا المدينة واستوخموها فاشتووها حتى شكوا إلى رسول الله صلى الله عليه وسلم ضعف أجسادهم وأجسامهم فلما رأى صلى الله عليه وسلم ما بهم من المرض دلهم إلى إبل الصدقة وأمرهم أن يكثروا من شرب أبوالها وألبانها حتى صحوا وشفوا الحديث ومما دل على ذلك أيضا ما جاء في الصحيح عند الإمام مسلم رحمه الله تعالى من حديث جابر بن عبد الله رضي الله تعالى عن أرضاه في قصة رجل من بني دوس يقال له الطفيل ابن عمرو الدوسي بعد أن أتر صلى الله عليه وسلم أن يأتي إلى قومه ليكون على حال تمنعه من كل مصيبة ومكروه لكن صلى الله عليه وسلم رفض ذلك للذي دخله الله سبحانه وتعالى للأنصار بالمدينة بعد أن جعل الله سبحانه وتعالى المدينة مهاجر نبيه صلى الله عليه وسلم بلغ ذلك الطفيل ثم ترك مدينته وشعر بخروجه رجل من أصحابه وتبعه على أنهما ترك أهلهم وديارهم رغبة فيما عند الله ثم عند رسوله أما صائب الطفيل استوى المدينة وكرهها وأصابه بلاء ومرض شديد فجزع لأنه لا يريد أن يفر من المدينة ولا يريد أن يرجع إلى قومه كي لا يفتتن لكن على هذا جزع فأخذ مشاقص ثم قطع بها مراجمه ثم شخبت يداه فلم يرقع الدم حتى مات إلى آخر هذا الحديث وإلى درس سلام لهذا الرجل وكل هذا يدل على أن المدينة أرض كثر فيها الورى لكن بعضهم لم يفرقوا بين ما حصل عام الرمادة وعام الرمادة لها له قصة خاصة وذلك عند القحط وجدب ابتلى الله سبحانه وتعالى به على المدينة حتى تغير لون أمير المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه ولم يأكل ملء بطنه في تلك الأيام وقد سجل أهل العلم مدة هذا البلاء حتى قرروا أنه قارب تسعة أشهر كانوا في ضيق من العيش حتى أرشدهم الله سبحانه وتعالى برؤية بلال ابن الحارث المزني رضي الله تعالى عنه وأرضاه حتى خرج عمر بالناس واستسقوا ربهم سبحانه وتعالى وقدم العباس أما رسول الله صلى الله عليه وسلم ثم تغير لون الأرض أيضا بعد أنزل الله سبحانه وتعالى لهم ماء طهورا وجعله سبحانه وتعالى سلامة وعافية للبلاد والعباد عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم على هذه الأمور كلها قد بين لنا ما فيه التزام الصبر لعباد الله المؤمنين وأن لكل من صبر على هذا الوباء وعلى هذا وعلى هذه المصيبة يكون هذا الصبر كفارة لذنوبه ورفعا لدرجاته عند ربه سبحانه وتعالى ولكن حصل طاعون مات فيه أكثر من عشرين ألفا من صحابة رسول الله صلى الله عليه وسلم ومن غيرهم في مدينة الشام بقرب مدينة الروم على قائد على على قائد المسلمين وقتئذ ألا وهو أبو عبيدة كل هذا على عهد عمر وما الذي جرى بين أبي عبيدة وبين أمير المؤمنين الخطاب وبين عبد الرحمن بن عوف كل هذا إن شاء الله تعالى ستأخذ الخطبة القادمة جانبا كبيرا في هذا إن شاء الله تعالى وإن كان في العمر بقية جعلني الله وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز الإسلام والمسلمين اللهم عز لسما والمسلمين اللهم عز لسام والمسلمين ودمر أعداءك أعداء الدين اللهم دمر أعداءك أعداء الدين اللهم دمر أعداءك أعداء الدين اللهم ربنا عليك بأعدائك وأعدائنا أجمعين اللهم من أراد بنا وبديننا وبأعراضنا وبكتابك وبسنة نبيك بسوء اللهم ربنا اجعل كيده في نحره اللهم ود كيدهم عليهم يا جبار السماوات والأرض اللهم ربنا واحد صفوف المسلمين واجمع شتات المسلمين وردنا إليك ردا جميلا اللهم ربنا ردنا إليك ردا جميلا اللهم ربنا بيض وجوهنا يوم تبيض وجوه ليائك ولا تسود وجوهنا يوم تسود وجوه دائك يا أرحم الراحمين اللهم ربنا كلنا عونا ونصيرا ومؤيدا على جميع أمورنا ووفقنا لكل شيء تحبه يا ربنا سبحانه وتعالى فإنك موافق لكل شيء وأنت على كل شيء قدير عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم قد أمر الله سبحانه وتعالى بأمر على لسان نبيه بما أنزل الله سبحانه وتعالى عليه أن نكثر الصلاة على رسول الله صلى الله عليه وسلم وخصوصا يوم الجمعة فإن صلاتنا تبلغه صلوات الله وسلام عليه حيثما كنا فقال صلوات الله وسلام عليه من صلى علي صلاة صلى الله عليه بها عشرة اللهم ربنا صل وسلم على هذا النبي الكريم خاتم الأنبياء المبعوث رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا